mo mà kó nílé mo kálejò mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà èmi gangan ni mo wá o wọn ò fẹ́ lòmíì ṣe mí bàbá gbàgede mọ yín náà rèé o tí gbogbo yín ti ń béèrè mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ládéládé mo dúpẹ́ lọ́wọ́ lóyèlóyè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ọ̀tọ̀kùlú ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede ìmọ̀ kódà kò wá sí kọ́mẹ́ǹtì kankan táwọn èèyàn páàsì mọ́ sórí iṣẹ́ tán bá ti ṣe where is bàbá gbàgede ìmọ̀ ni mò ń rí gbogbo gbà mi ò kú o bẹ́ẹ̀ ni mi ò rùn kódà mi ò ṣàìsàn nǹkan kan ò ṣe mí èmi náà lẹ́ ń wò yìí o live and direct in my studio BGI TV kí ló ṣẹlẹ̀ tí ẹ ò fi rí mi láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nísìn kì í ṣọ̀rọ̀ èní kì í ṣọ̀rọ̀ èní kódà mo lè má sọ nǹkan kan lé lórí mọ́ láíláí bóyá màá sọ nǹkan kan àbí mi ò ní sọ nǹkan kan kì í ṣọ̀rọ̀ èní ṣáá ṣùgbọ́n like seriously and sincerely n tẹ́ ẹ gbọ́ n kí n tẹ́ ẹ bá gbọ́ bó ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ náà ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kí lẹ̀ṣẹ̀ tán ni mo ṣẹ̀ ìyẹn kú sáàrin mi àtọlọ́hun mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbé mi ṣùgbọ́n sọ àwọn nǹkan kan fún mi tí wọ́n fi hàn mí tí mo ráwọn òdodo ọ̀rọ̀ kan tó yọ jáde tó ṣókùnkùn sí mi tẹ́lẹ̀ ṣùgbọ́n tí mo padà rí pé ẹ bá ti sọ pé bọ́rọ̀ ṣe rí rèé kì í wá sọ̀rọ̀ ẹ̀ní tó bá yá ń máa mọ̀ Yorùbá ní lówe lówe là ń lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ló ń jó ọ̀mọ̀ràn ní mọ̀ ìlú kan ní Ògìdìgbò jẹ́ nílùú Ọ̀yọ́ mi ò lọ́rọ̀ sọ púpọ̀ lónìí ju pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè bàbá gbàgede mọ̀ èmi lẹ̀ ń wòye o mi ò kú bẹ́ẹ̀ ni mi ò rùn nǹkan kan ò ṣe mí I am sane and hearty. I am Alan Ati. hearty kò sí tó ṣẹlẹ̀ sí mi mi ò wà insane mi ò fọ́ lójú bẹ́ẹ̀ ni mi ò yarọ but kíní kan ni mo kàn fẹ́ kí gbogbo alágbára ayé mọ̀ pé kò sẹ́ńtọ́ lọ ń dá tí ò lè mú gbogbo ẹni tó bá rò pé òun wà nípò kan àbó òun lágbára kan tó fẹ́ máa fọwọ́ lágbá ẹnì lójú kó nítọ̀hún máa rántí pé kò sẹ́ni tọ́lọ́run ọba ò lè mú o ní ní sọ jù bẹ́ẹ̀ lọ bílùú ìṣe ń lọ yìí gbogbo àná láti rí bílùú ìṣe ń lọ yìí gbogbo àná la mọ̀ ọ́ ṣé Gabon ni àbí lúwo náà tún sọ pé military tún take over ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún gbogbo alágbára ayé gbogbo ẹni tó wà nípò ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ Ali Bongo tó jẹ́ president wọn níbẹ̀ bàbá tó bí ó lò forty two years lórí oyè as president elected president not monarchy kì í ṣe ọba o ipò ọba lèmi rò pé èèyàn máa ń lò tí máa ń pẹ́ tó bẹ́ẹ̀ lórí oyè but ní democratical system of government bàbá yẹn nìkan lò forty two years Ali Bongo tó tó jẹ́ ọmọ ẹ̀ ìyẹn náà ti lò forty years already ó tún fẹ́ gba another seven years sí báyìí. For those of you who don't know the president of Gabon, this is the president of Gabon. See him, look at him. Look at him. This is Ali Bongo. He's struggling to walk. And this is the guy who has refused to leave power. And you guys are condemning the military for taking over. Look at him. Look at him. His father ruled Gabon for 42 years. And this guy has been in office for 14 years. And this guy still want to run for more terms. Look at him. Just look at him. I think most of you have not even seen him. Look at him. This guy will be dying very soon. And this guy has refused to leave power. Look at him. This guy has refused to leave power. What do you expect the people of Gabon to do? And the most annoying thing is this guy is supported by France. France is protecting this guy. So is this democracy? They want this guy to continue to rule. Because this guy is a puppet, this guy lives in France, his family is in France, his properties are in France, and he's ruling Gabon. They are ruling Gabon like a monarchy system. This is Ali Bongo. nígbà tí wọ́n dìbò the funniest part is that ọmọ gba ipò lọ́wọ́ bàbá ẹ̀ nígbà tí bàbá lọ bàbá gbépò fọmọ ni àfi bí ẹni pé ọba ó kó ló wàjà ọmọ ẹ̀ wá àrẹ̀mọ ẹ̀ ìyẹn wá take over níbi tí wọ́n lágbára dé tí wọ́n rò pẹ́nikẹ́ni ò lè mú àwọn ok ọmọ náà tún wá bẹ̀rẹ̀ òun náà tún ti lo forty years already ó tún fẹ́ gba seven years míì sí and the worst part is that ọmọ yìí ò wà òkè kò jọ pé ó ní stroke kò jọ kọ́ ó ní stroke ni pẹ̀lú ẹ̀ náà ó ṣàfẹ́ rúlù dandan dandan look at what is happening to him now military ti take over nílùú ẹ̀ òun gan ò jára ayé kò járọ̀ ọ̀run báyìí kò jẹ́ ní ilé kò jẹ́ ní òde.

Allô, on refait, on refait. Oui, allô, oui. Oui. Non, non, ça passe pas bon. ẹ wo owó tán bá nulẹ̀ ọmọ ẹ̀ that is to say ó tún ti ń fi ọmọ ọmọ tó ti warm up láti jẹ president lẹ́yìn bàbá tiẹ̀ wọ́n ti wá sọ di family heritage wọ́n ti sọ di ogún ogún ìbí bóyá libongo náà ni o àbí president kan mo gbọ́ láì mo kàn gbọ́ fírí mi ò tí ì ka details mo kàn gbọ́ fírí wípé ìyẹn lo ọmọ bíbí inú ẹ̀ ṣe vice president bóyá ní ọjà libongo náà ni àbíbí kan ní african country tàwa yìí ọmọ bíbí inú ààrẹ ló fi ṣe vice president this is Nigeria this is Africa for you so gbogbo alágbára yé ní kó máa wo ohun tó ń ṣẹlẹ̀ láyé ń sìn kó máa fi correct ara wọn pé hey, agbára tá à ń lò yìí yóò máa dópin jọ kàn the same ìlú yẹn náà ni wọ́n ti mú former senate president wọn tí yẹn ń gbowó sájáde lù inú ilox náà ka owó yẹn mọ́ fún gbogbo àná làwọn fídíò yẹn àwọn alágbára ẹ wo bọ́n ṣe ṣubú ẹ wo báwọn ọ̀lẹ bí wọ́n ṣe ń gbapò lọ́wọ́ alágbára alágbára tó bá ń fi agbára tiẹ̀ ní àwọn ọ̀lẹ lára ẹ sọ fún pé kó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ nítorí wípé alágbára máa padà ṣubú o tálágbára bá wa ṣubú tán kí làwọn ọ̀lẹ́ ò máa sọ lẹ́yìn ẹ̀ pẹ̀lú yẹ ká ti kẹ́kọ̀ọ́ o wípé ohun tó ń ṣẹlẹ̀ láfíríkà nísìn ẹ̀kọ́ ńlá ni kó jẹ́ fún gbogbo alágbára ayé alágbára ayé i'm not talking of any leader in Nigeria or any leader in Africa no the whole world alágbára gbogbo alágbára ayé ibikíbi tó bá já lágbára sí má ṣe agbára ẹ lò lé ẹni tí ò lágbára lórí torí wípé ẹ̀rọ máa tẹ̀ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ó padà yọ̀ yín ṣubú jọ kan bílẹ̀ bá wá yọ̀ yín ṣubú tẹ́ ẹ kúrò nípò tẹ́ wà yẹn kí ni wọ́n fẹ́ sọ lé yín lórí gbogbo ọ̀nà tí wọ́n bá ti ń jẹ gàba láwọn èèyàn lórí gbogbo ọ̀nà tó bá ti ń chance wọn gbogbo ọ̀nà tó bá ti ń cheat wọn gbogbo ọ̀nà tó fi ń ní àwọn èèyàn lára ìwọ náà ò ṣe yí padà mo fẹ́ di pastor lénìí ni mo fẹ́ di àáfàá tó preach dáa let us look at the tide of things káà náà fi correct ara wa bí louis ṣe ń lọ yìí bí africa ṣe ń lọ yìí bí the whole world ṣe ń lọ yìí ẹ̀kọ́ ńlá lọ́lọ́run gbé jáde everyday wípé kálágbára ṣọ́ra káràbà máa túnra mú torí gí arèrè lodò ń gbé lọ tá à ń rí tódò bá wá ń gbé arèrè kí láràbà tó dò lè wọ̀ ẹ jẹ́ a ṣọ́ra o lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣeun púpọ̀ púpọ̀ púpọ̀ tẹ́ ẹ ṣe gidi tí ẹ béèrè mi gan mo rí inú kọ́mẹ́ǹtì mo kàn decide láti má sọ nǹkan kan láti last week ni mo decide láti má jáde sọ̀rọ̀ because Eh, mo fẹ́ kó di monday kí n wá kí gbogbo yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń béèrè mi gbogbo ẹ̀ ni mò ń rí ó fi hàn pé gbogbo yín lẹ nífẹ̀ẹ́ mi ó fi hàn pé gbogbo yín lẹ wá dáadáa fún mi mo dúpẹ́ gan lọ́wọ́ everybody àwọn míì pè mí mo mọ̀ọ́mọ̀ mi ò gbé kọ́ọ̀lù ẹ má bínú ẹ̀yin tí mi bá gbé kọ́ yín àwọn míì pè mí mọ̀ọ́mọ̀ mi ò gbé kọ́ọ̀lù kì í ṣàsìkò ọ̀rọ̀ la wà yìí àsìkò dúpẹ́ ni mi ò ṣe program lénìí mo wá dúpẹ́ lọ́wọ́ yín ni bọ́ mo kàn fẹ́ ká fi tó ń ṣẹlẹ̀ ní áfíríkà lọ́wọ́lọ́wọ́ revolution tó ń lọ lọ́wọ́ ní áfíríkà yìí ká fi kọ́gbọ́n mo fẹ́ kí gbogbo alágbára ayé kí wọ́n máa wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn káwọn náà fi sit tight níbo lèmi náà ti ń yan ọmọlàkejì mi jẹ́ gbogbo àwọn àwọn àwọn irọ́ irú àdáhùn mọ́yàn ká parọ́ oríṣiríṣi mọ́yàn nítorí pa fẹ́ jẹ́ champion ká ṣọ́ra ń bẹ̀ torí pé tógun bá jẹ lọ ọgbọ́n sì padà jẹbọ̀ agbára bá wà lọ́wọ́ ẹ̀ lénìí rántí wípé àwọn kan ti wà nípò yẹn rí àwọn kan ti wà nípò yẹn rí tó jẹ́ pé wọ́n padà kú òun bẹ́ẹ̀ náà ni ilé ayé tá a wà yìí àwa sẹ́ẹ̀tì tí wá sì débáyé adébáni àwọn bíi two billion generations ti lò kọjá kó tó kun àwa níbo ni gbogbo àwọn generations yẹn wà àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa seven generations tán wáyé gbà ẹ̀ where are they today wọ́n ti ń lọ rape nǹkan tí wọ́n gbìn ohun tí wọ́n gbìn wọ́n ti ń ka níbi àyíkáyè tó bá nǹkan wà ìtàn làwa náà ń kọ léni o ìtàn lóníkálukú wa ń kọ ní bá a ṣe ń lo láìfù wa history là ń kọ sílẹ̀ á padà dìtàn lọ́la tá a bá wá dìtàn kí la fẹ́ káyé sọ lẹ́yìn wa nígbà tá a wà láyé lójú wa ọ̀lẹ́ntọ́lọ́ba fún lẹ́mìí gígùn gan-an lójú wa lójú òṣè ní wúlò fún mọ́ kò kó láyé o ojú yẹn ò ní wúlò fún mọ́ àfi tó bá rí gò kò ikú ò láyé o ẹsẹ̀ yẹn ò ní wúlò fún mọ́ àfi tó bá rọ́pà kò ikú ò láyé o làákàyè yẹn á ti filẹ̀ á ti dọmọ kókó kò tí ikú ò láyé o ọwọ́ yẹn ò ní ṣe kò ní lè dá dúró mọ́ ó di kó máa gbọ̀n kò ikú ò láyé o gbogbo nǹkan ọmọkùnrin nǹkan ọmọbìnrin tá a fi ń halẹ̀ lénìí tọ́yàn dúró gangan gan tí nǹkan ọmọkùnrin ṣe kò dáa filẹ̀ kò dẹ̀ tí kú ò láyé nígbà tá a ti kú yẹn náà máa máa padà sọ̀tàn wa tá a bá wá kó fainálì o o ìtàn wa nígbàgbé wa so history irúwo lẹ́yìn kọ bọ̀dá mi history irúwo lẹ́yìn kọ àǹtí mi ipò tẹwà yẹn ṣe fi ni aráyé lára ni àbẹ̀ fi di aráyé nínú ẹ jẹ́ ká rorí wa wò èèyàn lè jọlẹ̀ lé nísìnyí kẹ́yìn lágbára kẹ́ ẹ máa lo pòlè lórí olówe lọ̀rọ̀ mi lòye mo ti sọ lẹ́ẹ̀kan pé lówe lówe là ń lùlò gidigbo ọlọ́gbọ́n ló ń jó ọmọ rèèyàn nímọ̀ọ́ ìrìn àjò wẹ́rẹ́ tọ́lọ́ mú mi rìn mo kọ́ ọgbọ́n tó pọ̀ gan mo dẹ̀ fojú mi rí nǹkan tí mi ò mọ̀ mo rí nǹkan pè ní ayé ó ṣe wá yé mi náà ẹni bá ṣe filegefilege tó rò pé kò sí irú òun tó bá débi tó àwọn tí tó bá dé ipò tí àwọn tó jù lọ wà wọ́n á fi hàn pé sórí pé ò jẹ́ nǹkan kan wọ́n ti lé alágbára kó lórí oyè ọ̀lẹ́ ti gbé alágbára ṣubú báyé ṣe rí nìyẹn ẹ wo owó tàbùà tàbùà tẹ́ ẹ rí nínú ilé yẹn ilé ọmọ president yẹn ni o ọmọ kì í ṣe president fún rẹ̀ ọmọ nígbà tí irú owó tó tó yẹn lè wà nínú ilé ọmọ kí lẹ rò pé ó máa wà nínú ilé bàbá bálágbára ṣe máa ń hùwà nìyẹn ẹ jẹ́ kálágbára mọ̀ pé kóun tẹ̀ jẹ́jẹ́ torí pé lè máa padà yọ ọ́. wá mo tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí. Tí ẹ bá mi ṣe ẹgbàmbẹ̀hún fún bàbá wa kan pásítọ̀ àrẹ́dòkun ẹni tó jàkàndé èèyàn làwọn àti ìyàwó wọn wọ́n jọ nípèníjà ojú ìwọ̀nba owó wọ́n ní gọ́fúnà ìbíkúnlẹ̀ amósùn tó lọ gọ́fúnà Ògùn state tó kúrò ńbẹ̀ tí gọ́fúnà Dàpọ̀ tán wà ńbẹ̀ yìí wọ́n ní gọ́fúnà amósùn yẹn ló gba ọkọ̀ síṣẹ́ ìyẹn pásítọ̀ àrọ́dòkun àtàwọn àtìyàwó wọn tó jẹ́ classroom teacher ní private school èmi mọ ẹni tó fẹ́ fún private eh, tí private school fẹ́ sọ fún classroom teacher i am too sure wọn mi ì rí private school tó lè san hundred thousand fún private school teachers mi ì rí ní Ògùn state wa yìí o mi lè sọ ilé ìlú mi lè bí Èkó àbíbí mi o but lógùn state yìí mi rò parí private school tó lè san one hundred thousand fún classroom teacher ó tiẹ̀ tí ì san fhm ká tó so dindi teacher lásán ìwọ̀nba owó tóbìnrin ń gbà yìí òun àtọkọ ẹ̀ dẹ̀ ń dàpọ̀ lóṣooṣù wọ́n dẹ̀ fi iṣẹ́ ń di ò fáwọn èèyàn àwọn náà bímọ o ọlọ́run fún wọn o fún wọn lọ́mọ o ó fún wọn lọ́kùnrin ó fún wọn lóbìnrin o torí wọ́n kó àwọn ọmọ yẹn dé stúdíò wa ní the last time tí wọ́n wá wọ́n dẹ̀ ń lo sálárì wọn sponsor àwọn àkàndé èèyàn tán nípèníjà bíi tiwọn wọ́n dẹ̀ sponsor wọn lọ́wọ́ ara wọn to the extent that lára àwọn tó sponsor àti rí tó ń sáf lọ́wọ́lọ́wọ́ nú wọn àti rí tó ń sáf lọ́wọ́lọ́wọ́ nú wọn bẹ́ẹ̀ náà láti rí tó ti wà lẹ́sẹ̀sìtìrì àti rí tó wọ secondary school tó dẹ̀ já wọn ni wọ́n sanwó ilé tẹ́niyẹn tọ́ àwọn ènìyàn ń gbé ní school láyà institution kan wà àwọn náà san school fees wọn àwọn ni wọ́n round out àwọn náà ra textbook àwọn náà ṣe gbogbo ohun tó yẹ kán ṣe lórí àwọn ọmọ ọlọ́mọ láìsọmọ tiwọn ìkan ti ẹ̀wà tán jọ débí àwọn òbí yẹn ti yọ̀ǹda ẹ̀ ó ti di ẹni tí àwọn bàbá ti kú ìyá ti kú àwọn ẹbí yà yọ̀ǹda ẹ̀ pé ṣé wọ abirùn yìí láwọn fẹ́ àwọn dẹ̀ mú wọ́n dẹ̀ tọ́jú ọmọ yẹn títí wọ́n dẹ̀ rán school ó ti wọ ss three ó máa jáde lọ́dún new session yìí wọ́n jọ débi ni tá a mọ ibi tọ́mọ náà lè dé lọ́la àwa kà títí títí àti rí bíi twenty thirty táwọn nìkan ti sponsor lọ́wọ́ ara wọn tó ń jẹ tó ń jẹ ní o ti school fees ti school fees ti ilé ti ilé táwọn ènìyàn ń gbé ní gbogbo iléèwé tó bá rán wọn lọ àwọn náà tún raṣọ sí wọn lọ́rùn nínú small salary tó ń gbà mo wá gbọ́ mo wá ní wá ìyẹn ti ń lọ bí ọ̀sẹ̀ méjì nsìn ẹ̀yin èèyàn má ṣe wọ́ndà fún mi tó yà mí lẹ́nu a gbé ẹni ìsáyé ló bá yà mí lẹ́nu nígbà tí wọ́n sọ fún mi pé àwọn èèyàn máa fún àwọn lówó gidi lóòótọ́ lóòótọ́ ẹ jẹ́ pé bàbá wa ààrẹ dòkun wọlé yóò bá ní ẹnu onípọ̀n ẹnu oníkàn láti gbọ́ pọ̀n òun ẹ jẹ́ kí wọ́n wá fẹnu ara wọn dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà ẹ jẹ́ kán wá fẹnu ara wọn dúpẹ́ kí wọ́n wá sọ ohun tó ṣẹlẹ̀ sáwọn torí níjọ́ yẹn mo fi fó mo fi account number wọn síta mo ní ẹ má da owó sákàǹtì tèmi àwọn direct ní kẹ́ máa sanwó sákàǹtì wọn adẹ̀rẹ́ nìkan tó fún mi ní forty thousand pé kí n fi ra ráìsì fún wọn mi ìwúlẹ̀ ra ráìsì kankan mo kúkú sẹ́ndì owó yẹn sí wọn ni pé kán lọ fi ra ráìsì lọ́wọ́ ara wọn gbogbo ẹ̀ náà ni wọ́n á sọ ń bí ìtọ́jú wọn rí ẹ bá bá mi mú pásítọ̀ àrẹ́dòkun ẹ máa bá mú wọn wọlé bọ̀ ah, àṣì lóòótọ́ pé ìlera tẹ̀rí yẹn òun gangan lóògùn ọ̀rọ̀. ǹjẹ́ ti ẹ̀ mọ̀ pé ká gbọ́pá kó ṣe é gbé. bí a nọ sẹ̀ kó ṣe é nà. ìyẹn gangan ni wọ́n pè ní mo wà lóní kan pé àlàáfíà tẹ́yọ̀. ọ̀la ìwà gbọ́ nípa ilé iṣẹ́ oe and sure spices. tí ọlọ́run jogún àṣírí tewétegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wú oògùn jìnnà mọ́. ó yá ní ilé iṣẹ́ oea herbs and shrub spices. àwọn oògùn wa ní ọṣẹ kòkòrò. pnen herbal favour soap. pnen e cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn ní. oea compound along old Ondo Benin express road adjacent Bena farm junction beside Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú Ogun State tàbí ní ìpínlẹ̀ Èkó block four one two flat two opposite old Olympic office ilé ìwé bus stop Jakonde estate Òkèàfà Ìsọlọ̀ ẹ̀lú ẹ̀ ló wọ́n rèé plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six five three six four eight zero oea apps and short prices ló wí pé má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé. ẹ káàbọ̀ padà <laughs> tẹ́ bá wo ẹ̀gbẹ́ ọ̀tún mi ẹ rí pé ẹ rí bàbá kan bẹ̀ tí wọ́n jókòó orúkọ wọn ò ní pásítọ̀ àrẹ́dòkun àwọn lẹ́yìn èèyàn ṣe wọ́ndà lẹ́ ṣe bẹ̀bẹ̀ fún o torí pé nígbà tí mò ń bi wọ́n lónìí látijọ́ náà onílà tó fojú kanra a kàn máa ń pera lórí fóònù ni èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí kí n máa yọjú sọ̀rọ̀ lọ́rọ̀ ìgbà tí mo rí wọn lónìí kí lẹ tó wá ṣe wọn láwọn wá dúpẹ́ ni o kí ló ṣẹlẹ̀ wọ́n lọ́mọ nàìjíríà ya àwọn lẹ́nu o káàkiri ilẹ̀ nàìjíríà àtòkè òkun kódà nú ẹ̀ wọ́n lẹ́nìkan ṣoṣo ó dẹ̀ wò ṣoṣo ó dẹ̀ sẹ́ndì five hundred thousand account àwọn ẹnìkan bàbá wa ẹ ra sa o ẹ ká sọ sa ẹ ra sa ẹ bá kí gbogbo ara lé. ẹ gbogbo ẹ̀yin màmá mi àti bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́tún lọ́sì lọ́kùnrin lóbìnrin orúkọ tèmi ni Àrẹ̀dọ̀kan Akínpẹ̀lú èmi ọmọ yín tí ẹ ràn lọ́wọ́ nípa ti NGO wa Akínpẹ̀lú Àrẹ̀dọ̀kan Access Foundation International ẹ ṣe àbùdí ní tolómi òkun àbùdí tolómi ọ̀sà ibi tẹ́ ti náwó ìrànlọ́wọ́ yìí sí àjọ wa sí àti sídìílé mi ọwọ́ yín kò ní kàn sí alẹ́ àpò àpò yín á dẹ̀ tún máa pọ̀ sí ni ẹ ní táṣà láì ní ohun rere kankan rárá torí mi ò retí ohun tí mo rí torí I was so amazed and shocked ìgbà tí mo ti rí tó ní five hundred thousand naira I didn't get myself hmm. ṣé gbé nínú ayé yìí náà lèèyàn tún ṣe léyìí fún wa hmm. ẹ ṣé mo dúpẹ́ àwọn tó náwó two hundred thousand náà wà hundred ah. náà wà eh? bẹ́ẹ̀ ní two hundred yẹn á tó bíi mẹ́rin hmm. hundred hundred thousand náà sùn fifty fifty àwọn tí wọ́n tún ní tó jẹ́ two thousand three thousand eh, eh. wọ́n ṣàfiránṣẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ń pè láti Amẹ́ríkà láti UK wọ́n tún pè náà ní Africa countries wa ń bí bẹ́ẹ̀ ní lẹ́kọ̀ọ́ ìkọ́tẹ̀ tún pè mí inú ẹ̀ dùn ó ní tó bá jẹ́ pé ó wà lọ́wọ́ òun á tún ṣe jù báyìí lọ mm. akọ̀dá lòun náà mm. èkó ló ti rí mi mm. ló dẹ̀ ti wò ó dẹ̀ tún ní tóun bá tún nígbà mi wọn ó igi ló ń lọ fi rìn ah. ó dẹ̀ san two thousand five ah. mo dẹ̀ tún ṣàdúrà fún un gbogbo ibẹ̀ ti ṣe ṣe lájọ ṣe àdúrà fún tèmi àti ìyàwó mi àti ọmọ tó tẹ̀lé wa wá tí bàbá wa ti sọ hmm. tẹ́lẹ̀ lọ́jọ́ sí lágbára ọlọ́ òkè òkè lẹ́ ò máa lọ o ẹ ò ní ṣaláìní ohun rere kankan o adẹ̀gbà aládùúrà wípé ìpèníjà ẹ̀yà ara èyíkéyìí kò ní dé bá yín o bẹ́ẹ̀ bá ti ń lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ wà lókè òkun ẹ̀ kórè oko délé o ẹ ti tún fún wa ní initiative titun ètò ó jẹ́ pé a tẹ̀ ti gbégbèsè lórí ẹ̀ hmm. a wà lórí ẹ̀ báyìí so bàbá sì máa tún mẹ́nu bà bí ètò ṣe tún ń tẹ̀síwájú bákan náà mo dúpẹ́ mi ò lè ṣàmá dúpẹ́ lọ́wọ́ bàbá wa mi ò rò pọ́n lè bá wa débi tá a dé yìí <laughs> ṣùgbọ́n ọpẹ́ wa kò lópin lọ́dọ̀ wọn àdúrà wa òun ni pé kí ọlọ́run kó tún máa gbé wọn sókè ga jù báyìí lọ ibi tí wọ́n tún lọ́kàn rẹ̀ sí láti tún lọ ọlọ́run á mú wọn débẹ̀ á tún mú jù bẹ́ẹ̀ lọ àtàyà wọn àtàwọn ọmọ àti wọn likewise the crew member they are so lovely people wọ́n bá ti rí wa báyìí wọ́n ń ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ ṣé àdúpẹ́ amórírì oore o oore ọlọ́run kò ní tán dáwọ́ dúró nínú ẹbí yín o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. ẹ ṣé tó yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn náà láti gbọ́ pọ̀ mú ẹnu bàbá wa pásítọ̀ àrẹ́dòkun ebi python ní àmì <laughs> mo sáré yí ṣọ́ọ̀ṣì tẹ́ píríṣì. <laughs> so ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wọn yìí nígbà tí wọ́n sọ fún mi pé bàbá gbàgede two million máa ti dúró mo ní two what two million ah ẹ àdúpẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yorùbá bọ̀ wọ́n ni ó tún kù báyìí náà nìbọn ń ró nítorí pé iṣẹ́ tí wọ́n gbé dání ó jẹ́ iṣẹ́ tó tóbi hmm, iṣẹ́ tí wọ́n gbé dání jẹ́ iṣẹ́ tó tóbi iṣẹ́ tí wọ́n gbé dání jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé kódà ká fún wọn ní twenty billion ó sì máa padà tán náà ni torí kì í ṣe èèyàn kan kì í ṣe èèyàn mẹ́wàá kì í ṣe tátì òní tágẹ́ẹ̀tì wọn mo wá pè gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ NGOs káàkiri ilẹ̀ Nàìjíríà ẹ̀yin tí ẹ máa ń fọwọ́ tọ́ àwọn àkàndá èèyàn ẹ wá pátánà pẹ̀lú bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi fóònù nọ́mbà wọn síta ẹ máa wo fóònù nọ́mbà wọn ní ojú ìwòran ẹ pè wọ́n kí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ gba fóònù nọ́mbà wọn lọ́dọ̀ ìyàwó wọn tẹ́ bá níbẹ̀ ẹ jẹ́ kí ìyàwó wọn kọ fún yín ẹ fóònù nọ́mbà wọn ẹ rí lójú wòran láìpẹ́ yìí ẹ bá mi pe nọ́mbà wọn ẹ̀yin ìjọba tí ẹ bá rí bàbá yìí ìrànlọ́wọ́ tó ga ni wọ́n sì ń béèrè lọ́wọ́ yín nítorí pé wọ́n sọ nǹkan kan fún mi tó tó já mi láyà pé owó táwọn gbà yìí o ǹjẹ́ mo jẹ́ mọ̀ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ kí lẹ́lẹ́ fẹ́ bẹ̀rẹ̀. special school for the blind. special school for the blind. yes lẹ fẹ́ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. kì í ṣọ̀rọ̀ two million ṣé two million lè ràn ni. <laughs> mo lè bàdé mo lè bàdé. ok nípa oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú owó tá a ti rí a ti ń accommodation tí ó sì lè suit níwọ̀nba temporary owó yẹn gara ó gara gẹ́gẹ́ bí nǹkan ṣe hàn wọ́n sì ní ká mú four hundred thousand rafa, per bẹ́ẹ̀ ni láti lè máa nítorí máa ń láti accommodate wọn síbẹ̀ hmm. tíṣà àwọn méjì ó máa wà ń bẹ̀ administrator officer ó máa wà ń bẹ̀ ẹni tá a dẹ̀ máa ṣe oúnjẹ fún wọn náà torí bẹ́ẹ̀ náà wọ́n máa gbé náà wọ́n máa sùn so ibẹ̀ náà ni wọ́n máa máa gbé àdẹ̀tún máa máa san àwọn other charges nípa bóyá omi ni ọ tàbí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ put in place. mo fẹ́ bi yín léèrè kínní kan sá. yes sir. ṣé nígbèsí ayé tẹ̀yìn wá. bẹ́ẹ̀ sir. <laughs> ẹ̀yin ò fẹ́ wà nù gbẹdẹmukẹ kẹ́yìn náà tiẹ̀ wà ókè hmm. ẹ nílé tiyín kẹ ra mọ́tò kẹ máa wà ẹ gbogbo plan yín ni pé kẹ́yìn tá a máa ṣàwọn èèyàn lórí. gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ọlọ́run àwọn yorùbá sọ wípé olóore lóore ń wọ́tọ̀ hmm. níwọ̀nba ìgbà tó ọkàn lọ́lọ́run fún wa hmm. because uh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ nípa salary wa kì í ṣe pé salary wa tó àwa náà máa ní ṣùgbọ́n nígbà tí ọkàn àti ṣe yẹn ti wà òun ló wá ràn wá lọ́wọ́ bí irú session ṣe fẹ́ bẹ̀rẹ̀ báyìí gbogbo owó àwọn ọmọ wa ò tí ì lè san kankan ó dìgbà tí gbogbo àwọn ọmọ wọ̀nyí tó ń bá wà òkè náà ẹ̀hẹ́n láṣọ èwo ló tún kan àwọn ọmọ wa. àwọn ọmọ yìí wo. àwọn ọmọ wa ti wa tọ́lọ̀ fi fún àwa bẹ́ẹ̀ ni. ìgbẹ́ bá sẹ́tù ara ta tán. bẹ́ẹ̀ ni láṣẹ máa bójú tó tiwa pé òkè o èwo la bá dé báyìí èwo ló tún kùnú tó èwo ló kàn tí a tún fẹ́ san so láṣẹ máa bójú tó ti tiwa so nípa ọkàn tọ́lọ̀ ti fún wa nígbà tó wà láyé báyìí báyìí àti ìyá mi kò sọmọ ẹbí tí wọn ò bójútó àtọmọ àdúgbò so mo rí pé ọkàn yẹn lọ́nà ti fún èmi náà but likewise my wife so wá help wá dájú pé ó mú kó rọrùn kì í ṣe pé bóyá àwa náà yó ṣùgbọ́n ìtẹ́lọ́rùn tọ́lọ́run ti tó fi jogún fún wa òun ló dàbẹ́ ni pé a mọ̀ ṣe a mọ̀ ṣe o a dẹ̀ sì tún nílò hmm. ìrànlọ́wọ́ bàbá ní a fẹ́ school for the blind tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí gbogbo àwọn braiding àbí kí náà pé kinní kan tán máa braid reading aláfọwọ́kà bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ra àwọn yẹn náà sí skul yẹn. pátápátá pátápátá even ní skul yẹn a gbọ́dọ̀ ní kọ̀ǹpútà ó dẹ̀ ní applications kan tá a gbọ́dọ̀ ìyẹn gan tẹ̀lé wa very important jù fún wa tá a bá ti lè ní àwọn. ẹ má bínú kí lẹ fẹ́ gbà nínú tẹ <laughs> eh, kò sóhun tá a fẹ́ gbà bíi pé ọlọ́run lọlẹ́ ọba ẹlẹ́sàn tá a bá ṣe fún wọn tọ́ǹsìn àwọn náà ní gbàgbé wa bí èmi náà bá máa kọ́ ẹ máa máa charge o school fees ni. wọ́n máa máa san school fees nítorí jíjẹ mímu nítorí jíjẹ mímu ọmọ inú ọbẹ̀ náà ti máa jà wọ́n bí wọn lè bọ́ wọn wọn láti wà ń bẹ̀ kan jẹun káde wá ìgbé ayé tó rọrùn fún wọn dáadáa even tán tán bá tún graduate kó ní school yẹn tán fẹ́ tẹ̀síwájú secondary school àtúgbọ̀n bá wọn tún monitor wọn nìṣó nítorí pé wọ́n gbọ́dọ̀ jẹ ènìyàn láyé nítorí pé olórí ọ̀fẹ́ tọ́lọ̀ ti fún àwa a gbọ́dọ̀ extend ẹ̀ towards their own life ọ̀pọ̀lọpọ̀ gan àǹfààní tá a tó wá fi gbé kínní ìfẹ́ àfẹ́ gbé kalẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti ọmọ mọ́lé tó pé nípa ìtìmọ́lé wọn tún wà mentally derailed mm. nígbà tí kò rẹ́ni bá sọ̀rọ̀ kò ìrònú ní ní gbogbo gbà oorun ní ní gbogbo gbà ọpọlọ ti sùn ṣùgbọ́n tá a bá gbélé ìsádùúgbò wa ń bí yìí ń sìn àwọn tó nírú ẹ̀ àwọn tí a mọ̀ abẹ́sí ní tí kéde lórí rédíò lórí social media tá a wà yìí náà so irú yẹn á enhance pé kàn gbé wọn wá wọ́n á ní liberty of freedom pé àwọn náà lè jẹ́ ènìyàn lọ́jọ́ ọ̀la nítorí pé èyí kì í ṣe òpin nítorí pàtí nípèníjà ẹ̀yà ara èyíkéyìí. ọ̀rọ̀ náà lẹ tún ti gbọ́ yìí gbogbo ẹ̀yin èèyàn pásítọ̀ mo fẹ́ rántí orúkọ pásítọ̀ yìí o Gabriel pásítọ̀ Gabriel àwọn a máa lọ báwọn èèyàn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ wọ́n á wá sọ pé àwọn máa kọ́lé fún wọn wọ́n á dẹ̀ kọ́ ẹ̀yìn èèyàn á dẹ̀ dáwó títí débi pé owó yẹn atowó ilé atowó mọ́tò bàbá yìí náà irú ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún Pastor Gabriel mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe irú ìrànlọ́wọ́ yẹn fún bàbá yìí náà irú iléèwé tán láwọn fẹ́ kọ́ yìí wọ́n fẹ́ rẹ́ǹtì ilé sí lélẹ̀ ó rọrùn fún wọn lásáré rẹ́ǹtì ilé nítorí wọ́n rí two million yẹn lọ́wọ́ ni tí wọ́n bá ná igbá tọ́ra wo tọ́ra koko bàbá aṣáṣùn tí two million bá jókòó pam tó fìdí jálẹ̀ dream yẹn kú nìyẹn ẹ̀dẹ̀ gbogbo tán ní ìrònú wọn lórí ìdí tán fi fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ from the migri bí miagri dẹ̀ lẹ́pẹ̀ from the smaller salary tí wọ́n ń gbà àwọn àtìyàwó wọn lóṣù wọn àdàpọ̀ wọ́n á fi ran àwọn èèyàn lọ́wọ́ bí ẹ pé wọn ò ní ọmọ wàláì wọn lọmọ wọn kọ́ àwọn ọmọ wọn débi níjọ tán kọ́kọ́ wá fojú mi ráwọn ọmọ wọn irú ìrànlọ́wọ́ wo la fẹ́ ṣe fún wọn ẹni tí bọ́ọ̀sì ti brain mi ó ti kọjá làákàyè mi èmi tó mo tó rẹ́ẹ̀dá kan àkàndẹ́ ẹ̀dá kan yàtọ̀ fún pé wọ́n jákàndá wọ́n tún wá jẹ́ specially created someone nípa ṣíṣe oore ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kí ni ká ṣe sọ̀rọ̀ bàbá yìí débi pé àlá wọn yóò di mímúṣẹ nítorí kálukú bá ní ẹ bá ń pè wọn ọ̀rọ̀ owó nìkan kọ́ kódà bàbá rẹ̀ tó nílẹ̀ pé ace mo nílẹ̀ bí kan báyìí báyìí báyìí ẹ lọ síbẹ̀ lọ mú un tààrẹ tó sọ pé ilẹ̀ tán fún yín yẹn èmi rẹ́dì láti kọ́ kẹ́ẹ̀kọ́ ìbìtòbìtì fitting school kó kúkú jẹ́ school gan-an bàbá rẹ̀ tó lè sọ pé registration school yẹn èmi rẹ́dì láti gbé e tí kì í ṣe pé wọ́n á tún máa fowó ṣe registration school yẹn ẹ̀yin tẹ́ wà níṣẹ́ ìjọba tágbára yín ká gbogbo nǹkan tó máa máa ná yín fún registration ẹ fọkànbalẹ̀ mo gbé e ṣé ti bá kọ fóònù nọ́mbà wọn síta fóònù nọ́mbà wọn lẹ̀ ń wò yẹn ẹ pè wọ́n kẹ́ ẹ contact wọn bàbá tó wá rẹ̀ ni wàá sọ pé ṣé ti kọ́ school yẹn ẹ fọkànbalẹ̀ bọ́ọ̀sì táwọn ọmọ yẹn á máa lò mo gbé e tàbí tẹ́lómi wò pé lágbára ọlọ́run every time oúnjẹ tó máa máa jẹ mo gbé e. ṣó burú ni ọlọ́run á fún gbogbo wa mọ́dà nìkan tá a fẹ́ ní tí mò ń sọ lẹ́ẹ̀kan nìyẹn pé alágbára kò ṣọ́ra agbára tiwọn ni wọ́n níyò ẹ̀wò bí tán lò sí positively àwa kan wà negatively làwa lò sí fi dàdúgbò rú kó fi dàlúrú kó fi dà gbogbo ẹ̀rú àwọn kan dẹ̀ wà tí wọ́n lo agbára yẹn láti fi tún lù ṣe ayé ò ní gbàgbé yín bàbá gbogbo ibi tí àwọn ọmọ yín bá rìn sí láyé yìí wọ́n á máa bá láàánú pàdé ni mo jẹ àǹfààní àánú tí bàbá tèmi náà ń ṣe mm. láìpẹ́ yìí mm. ẹ jẹ́ ká máa ṣàánú ẹ jẹ́ máa ṣoore tá a bá ṣoore oore báyìí oore lolóore máa ń wọ́tọ̀ àbáwọn ni ò mm. bá ṣe powó yẹn bí wọ́n bá ṣoore a máa wọ́tọ̀ ọ́ òun fúnra àjẹ́ ń bẹ̀ àwọn ọmọ ẹ̀ àjẹ́ ń bẹ̀ àwọn ọmọdọ́mọ ẹ̀ náà àjẹ́ ń wọ́n ló dìgbà táwọn bá san school fees àwọn ọmọ tó fẹ́ wọlé ìtàn káwọn tó ráyè táwọn ọmọ táwọn bí fúnra wọn mi ò gbọ́ kẹ́nìkan sọ bẹ́ẹ̀ rí no matter how good or pious that person might be akọ rotẹ bí arotìyàwó arotọmọ náà kó tó rotàmọ ọlọ́mọ bẹ̀tà wọ́n sọ pé rárá wọ́n ní school fees àwọn ọmọ tó fẹ́ resume yìí ló kan àwọn first káwọn tó ronú tọmọ tàwọn ọlọ́run á ṣe dáadáa fún yín o ọlọ́run ò ní dá yín lẹ́bi o kò tiẹ̀ dá yín lẹ́bi ó ti ń dá yín láre torí báwọn èèyàn ṣe jáde sí yín ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu gan lágbára ọlọ́ọ̀ tó máa rí jù bẹ́ẹ̀ lọ wellness tá a bá máa rí báyìí good news tó tún jù báyìí lọ lẹ́ máa fún mi lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ọlọ́run mo kí yín kú oríire iṣẹ́ tọ́lọ́ ń pe ẹ̀yin kẹ́yìn wá ṣe láyé ni ẹ̀dẹ̀ ń jẹ́ ọlọ́run tó wá pè yín yẹn á dúró tì yín tó gbé lágbára ọlọ́run ọba tó pásítọ̀ àrẹ́dòkun àwọn ọ̀rẹ́ o ohun tó ní kálukú bá ní ká túbọ̀ máa fi ràn wọ́n lọ́wọ́ account details wọn ṣó wà ń bẹ̀ ẹ ṣeun account ẹ má sẹ́ndì kankan sẹ́mi àfi tó bá jẹ́ pé ẹ pè wọ́n ẹ̀rí wọn pè ẹ sẹ́ndẹ̀ẹ́sì account wọn kò lọ ẹ pè mí máa dá yín lóhùn máa mọ bẹ́ẹ̀ ṣe máa gẹ́ẹ̀tì wọn èmi ò ní ẹ má send anything sákàǹtì mi deal with him directly àkáǹtì wọn lẹ̀ ń wò yẹn Phone number wọn lẹ̀ ń wò yẹn ẹ pè nọ́mbà wọn ń kí tẹ bá fẹ́ ṣe fún wọn ẹ pè wọ́n ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ti ṣe tẹ́lẹ̀ ẹ kú gbọ́ tuntun láwọn fẹ́ pa á sìn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún Pastor Gabriel tí bàbá dáadáa yẹn máa ń fi rílé kọ́ fáwọn èèyàn ó wù mí kẹ́ jẹ́ kí bàbá yìí náà kan rí skul kọ́ fáwọn ọmọ aláìní ọmọ àwọn tí wọ́n nípèníjà ojú tí wọ́n ń ràn lọ́wọ́ bẹ̀tẹ̀ tó nípèníjà ojú nìkan kọ́ lè ràn lọ́wọ́ nù fídíò yìí ti mo wò. ẹ tá a bá ń ṣe empowerment lópin ọdún la máa ń kó àwọn mọ́ra la máa ń fún wọn ní ohun tó wọn máa fi ń ṣiṣẹ́ ọwọ́ tó wọn máa fi. ẹ tó ṣe empowerment irú yẹn náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ tẹ ṣú àpò kí ìṣèpẹ́ ìrówó bì kan. <laughs> ọlọ́run ọba ní sà ọlọ́run ọba ní sà. èyí ò tí ì rí ẹ̀dá báyìí rí o ẹni tó ń sọ̀rọ̀ yìí mo fọlọ́run ṣẹlẹ́rìí wọn ríran o wọn ò ríran kì í ṣe pé mo fi rí dínkù wọn kẹ́yìn èèyàn lè fi mọ irú làákàyè wo lọ́lọ́run gbé fẹ́ dà lọ́tọ̀ọ̀tọ̀ wàláì wọn ò ríran wọn nípèníjà ojú pẹ̀lú kọ̀ǹdíṣọ̀n yẹn wọn ò tiẹ̀ ríro wọ́n tún sì ń sọmọ aráyé lóore lágbára ọlọ́ọ̀rẹ́ ò ní jìnnà sí yín olóore ò ní jìnnà sí yín ẹ̀ ní kábàámọ̀ lágbára ọlọ́ọ̀ tó gbogbo ẹ̀yin tí ẹ bá mi dá sọ̀rọ̀ wọn gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an mọ́mì wa nínú ilé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pé ẹ cooperate pẹ̀lú ọkọ yín torí pé òyìnbó ní behind a very successful man there is always a very good woman torí pé ìyàwó yín jóbìnrin rere òun ni àlàyé ṣe mú wá sí ìmúṣẹ tí wọn bá cooperate wọn á ti ròyìn fún gbogbo ayé o ẹ wá bá mi bá sọ̀rọ̀ o ẹ ṣe làákàyè ẹ ló fọ́ ní ojú ló ṣàfọ̀ oògùn ọba tá à ń rí ó tún ní ká máa fi tọ́jú ọmọ lọ́mọ bẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ronú pẹ̀lú yín ìrònú yín dẹ̀jọ́ lọ èṣù ayé wọn ò ní dàgbéyàwó yín rú wọn ò ní dàrin yín rú lágbára Ọlọ́run ẹ jọ délé ògo ẹ jọ délé rí ògo ẹ máa jọ àchífù ju bẹ́ẹ̀ ṣe ròyìn lọ lágbára Ọlọ́run bá gbogbo àwọn èèyàn wọn máa ṣe dáadáa sí i ẹ̀yin èèyàn ẹ máa bá mi túbọ̀ ṣe dáadáa báyìí tó jù báyìí lọ sí wọn oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa wo fídíò ìgbòyìn la lọ́wọ́ ẹ̀